إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد إن قال الحديث كتاب الله وقال الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدقى الله وضع الله سبحانه وتعالى ترى صلاة الصلاة ندوى محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run tí wọ́n bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀n sí ọlọ́run àwọn ará ilé sí ọlọ́run lọ́ba kó máa bẹ pẹ̀lẹ́nì kọ̀ọ̀kan wá lọ́kùnrin wa ọba ní ìtẹ̀síwájú. لوني أبي وترى كتاب التوحيد الذي هو حق الله على العبيد أقول تتوتيا في بلغة صرمي التي إن شاء الله أولاني إيتي الشيخ محمد بن أبو وهاب رحمه الله تعالى وني باب لا يسبب لله بمكان يسبغ فيه لغير الله wọ́n ní ojúmọ̀nà ẹ̀kọ́ eléyìí ni ó máa kọ́ wa wípé ibi tí àwọn kèfèrí àwọn mùṣírìkí tí wọ́n bá mú ní ààyè ààyò tí wọ́n máa ń pa ẹran níbẹ̀ yálà èyí ó wò nínú rẹ ẹran ẹran tí yẹn máa jẹ tó jẹ hàláàlì ni abẹ́ran haramu bí a máa lù ni wọ́n máa ń pa níbẹ̀ ní àbí ajá àbẹ́lẹ́dẹ̀ tó sì dá sí pé ipa tí wọ́n pa níbẹ̀ nìyí wọ́n fi ń jọ́sìn fún àwọn òòṣà wọn ni kò wá lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí onígbàgbọ́ òdodo kó náà wá mú ẹran tóun náà fẹ́ pa tó fẹ́ fi jọ́sìn fún ọlọ́run kó wá lọ máa pa ní àyè tí àwọn kèfèrí ti máa ń pẹran fún àwọn òòṣà wọn eléyìí ni àkọlé èyí tí a fi bára wa sọ̀rọ̀ àbí Allah subhanahu wa ta'ala tí ó ṣe àlékún mímọ̀ fún wa مناسبة الآية للباب مناسبة الكتاب لكتاب التوحيد kí ni kókó níta fẹ́ dì mú nínú àkọọ́lẹ̀ tèmi wípé ibi tí àwọn kèfèrí tó bá jẹ́ ojúbọ wọn tí wọ́n mọ́ pẹran bóyá ológun ni wọ́n wọn a máa já wọn lọ́bẹ̀ wọn a pa láti fi bọ̀gún oyún oníṣàngó ni wọ́n. àwọn náà máa já wọn lọ́bẹ̀ láti fi bọ èyí tí wọ́n jọ́sìn fún nínú àwọn èèyàn àbí nínú àwọn kan nínú ẹ̀dá ọlọ́run. kò wá tọ́ fún mùsùlùmí onígbàgbọ́ òdodo kó náà wá mú ẹran lóun náà fẹ́ pa bí ẹran léyà àbẹ́ràn kó mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wá lọ mọ́ ọ pa ní ààyè tí àwọn kèfèrí ti máa pa ẹran fún àwọn òòṣà wọn. tí ẹ bá gbàgbé ní ọ̀sẹ̀ tí ó lọ a rí pé tí a fi bára wa sọ̀rọ̀ àkọlé rẹ̀ ni pé àbábùsù lèlọ láàyè gbọ́hu lè ṣe in wọ́yọ̀ lọ àyè máa dúró ká dẹ́ran dùbúlẹ̀ ká pa pẹ̀lú orúkọ nǹkan kan àforúkọ ọlọ́mọba allah eléyìí ni ó ti kílẹ̀ sí wa bẹ́ẹ̀ náà náà ni kò ṣe wá tọ́ gẹ́gẹ́ bí àkọlé tèmi kí wọ́n wá wò sùsùn kí wọ́n jásí pé ẹran tó fẹ́ pa yóò lọ pa lójúbọ àwọn kèfèrí táwọn kèfèrí náà máa ń pẹ́ ẹran òṣà eléyìí ó mọ ọkọ wa lẹ́kọ̀ọ́ nípa wípé àtẹ̀sẹ́ owó epo fáàrọ̀ a kì í kọ́ ṣe àwọn kèfèrí níbi ìlànà ìjọsìn wọn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ ìjọsìn mùsùlùmí ìjọsìn mùsùlùmí ìjọsìn kèfèrí òun náà ni ìjọsìn kèfèrí àyà àbí sóra tó ní kálukú wa ká mọ̀ dáadáa lè sóra tó ìkàfẹ́rọ́ọ̀nù nítorí ọ̀fẹ́ ti bá wa sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà nìyẹn ọlọ́ni kó yá ayúwa káfírúnà ọlọ́ni wọ Muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún gbogbo ẹ̀ kékeré máa pè wọ́n láàbùdù máa ka àbùdù níta ìjọsìn fún lẹ́yìn ọlọ́run a èmi ò ní bá yín jọ́sìn fún mi ní kún yín lọ́wọ́ láti lè fi jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ní tẹ́yìn jẹ́sìn fún wàlá àǹtí mọ́àbìdú na máa àbùdù bẹ́ẹ̀ lẹ́yìn náà nìyí ẹ̀yin náà ṣe tán láti jẹ́sìn fún ọlọ́run tèmi tèmi náà jẹ́sìn fún wàlá àǹtí mọ́àbìdú na máa àbùdù bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe jẹ́ ń jẹ́sìn fún tèmi náà jẹ́sìn fún wàlá àná àbìdù máa àbẹ̀tàn èmi náà sì ní justin fún tẹ́yìn náà justin fún lakum dinukum waliya din ẹ̀sìn títí yín ìlànà yín ẹ̀yin lẹ́ni kò kàn mí bẹ́ẹ̀ ni ìlànà tèmi náà òun náà ní ti tèmi torí ẹ̀ mùsùlùmí ṣe a kì í da ìjọsìn papọ̀ pẹ̀lú àwọn tí wọ́n ṣe mùsùlùmí ẹgbẹ́ wa kódà àwọn tó jẹ́ mùsùlùmí náà tó máa ń jọ́sìn léyìí tó jẹ́ àdáadáa lẹ̀ àní kún wọn lọ́wọ́ lórí ẹ̀ àní kún wọn lọ́wọ́ lórí ẹ̀ káwọn sì wá sọ àwọn tí ìjọsìn tí wọ́n ń ṣe kì í ṣe ìlànà tọ́lọ́run so àì máa dá ìjọsìn papọ̀ pẹ̀lú àwọn kèfèrí ìyẹn ni táà ń pè ní àtàṣà bòbó pèlú kùfà ká máa wo kèfèrí kọ́ ṣe ìlànà ọjọ́sìn wọn ni kó máa wù wá ọ̀nà àgbàjọ́sìn wọn ni kó máa wù wá àsìkò ìjọ́sìn wọn ni kó máa wù wá ààyè ìjọ́sìn wọn ni kó máa wù wá eléyìí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí nǹkan bẹ́ẹ̀. lábẹ́ eléyìí wa qawlillahi ta'ala èyí àkọ́kọ́ tí muhammadu abdulhadam wa. من القرآن الكريم سورة التوبة آية 108 اللهم بني لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم من أول يوم أحق أن تقوم فيه فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين والله يحب المطهرين ọlọ́run wa muhammad sallallahu alayhi wa sallam la taqum fihi abadan sórí mọ́sálásí tí àwọn mùnáfíkì tí wọ́n kọ́ gbọ́nábì mọ́wọ́ bèkínù yìí àwọn tàbí láńpẹ̀ ní mùnáfìkì nígbà náà jùlọ lọ́wọ́ àlejò wọ́sẹ́lẹ̀ tó bẹ ní ìlú mẹ́kà àwọn èèyàn pín sí méjì àwọn mùṣírìkí àwọn òṣèṣe wọ́n bẹ lápò wọ́n bẹ lápò òsì àwọn mùsùlùmí wọ́n bẹ lápò ọ̀tún tí yóò bá ti jẹ́ mùsùlùmí yóò jẹ́ oníṣẹ̀ṣe yóò bá ti jẹ́ oníṣẹ̀ṣe yóò jẹ́ mùsùlùmí àmọ́ ń bà tí anábì sallallahu alayhi wa sallam tó dé lu Madina tí àwọn kèfè yìí ti wá rí wípé áá ọlọ́mọ ti fún anábì yìí lóòótọ́ wọ́n mọ̀ sí pọ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí wọ́n ń pa wọ́n tí wọ́n ń gbógun tì wọ́n anábì mọ̀ ti lékè wọn òun làwọn kan wọ́n wá wọn fi ìlànà kèfè rí wọ́n lẹ́ o àmọ́ wọ́n wá ṣe bí mùsùlùmí wọ́n ṣe bí àwọn ọmọlẹ́yìn ànábì ó ṣe ọmọlẹ́yìn ànábì ìṣesí tí wọ́n ṣe àwọn náà máa ń kírun wọ́n á máa gba àwẹ̀ wọ́n máa ń pẹ̀lú àwọn mùsùlùmí kódà wọ́n máa ń pẹ̀lú àwọn sàábé bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ṣe ànábì àwọn ẹni wọ̀nyí lọ́kàn wọn lọ́hùn wọn ò gbọ́ lọ́hùn gbọ́ wọn ò gbàdábì gbọ́ wọn ò gbàdókùrẹ́nì gbọ́ wọn ò nífẹ̀ẹ́ sáwọn mùsùlùmí olódodo àwọn kẹta kàkẹlẹ̀ yìí wọ́n kórìíra wọn dọ́gba lórí ọkàn wọn àmẹ́mi àmọ́ lẹ́nu wọn yàkùdúnà bí àfùwá ìhìn máa lè ṣàfihàn pẹ̀lú ìhìn ọlọ́run wọn mọ̀ sọ tí ò wọn wọn mọ̀ sọ síta kò sí islam lọ́kàn wọn kò sí iman kò sí ti ànábì kò sí fẹ́ mùsùlùmí lórí ọkàn wọn àmẹ́yìn ni wọ́n ń sọ ọ lẹ́nu nínú bọ́dù bákọ́rọ̀ ọlọ́run yóò kọ́ bí ó lọ mọ́ wọlẹ́bínà àmàlù ọlọ́run ní àwọn mọ̀nàfìkì ìlérò títí wọn àwọn rò pé àwọn ń tan ọlọ́run ní wọ́n ṣe mùsùlùmí kúrò lẹ́nu tí wọ́n rò bá wọn ń ta àwọn mùsùlùmí wọ́n máa yẹ kúdà ńlá ilá àwọn ìfúnṣàrún wọ́n máa yẹ ṣòro ọlọ́run ni wọ́n san lọ́wọ́ bẹ́ẹ̀ sì ni wọ́n èèyàn àwọn èèyàn pín sí mélòó wọ́n pín sí mẹ́ta àrí mùsùlùmí àrí mùsírìkì àrí mùnáfìkì àwọn mùnáfìkì yẹn náà àwọn náà lára àwọn mùṣírìkì ni lára àwọn mùṣírìkì wọ́n ṣe mùsùlùmí so wọ́n kàn ṣe bí ẹni wípé wọ́n fi ìta wọ́n fi ìta síbi mùsùlùmí ní ṣé wọ́n wọn gbà síláàmù gbọ́ àwọn ènìyàn náà wá kọ́ mọ́síláṣí àwọn náà wá kọ́ mọ́síláṣí ní Màdínà àmọ́ mọ́síláṣí náà ní masjidu dìrọ́ọ̀rìn masjidu dìrọ́ọ̀rìn mọ́ṣáláṣí tí wọ́n fi kó nira báwọn mùsùlùmí wàtàfàrúkì mọ́ṣáláṣí tí wọ́n fi dá wàhálà alẹ́ láàrin àwọn mùsùlùmí wọn wọn ẹ̀fàánà mọ́ wà á nà ìmọ̀sájídá lèlá gbogbo mọ́ṣáláṣí ọlọ́run ọba làánà kọ́ fún àwọn lẹ́yìn òkọ́ ọ̀rùn bá wọn kọ́ láti lè fi dá wàhálà lẹ́yìn sáàrin àwọn mùsùlùmí tó ráwọ̀ gé ìjẹ́ mùsùlùmí mùnáfíkì ni wọ́n so àwọn eléyìí ni wọn náà wọn ti bá nàbí sallallahu alayhi wa sallama ọlọ́run ní la taqum fihi abada ọlọ́run wà nàbí ó gbọ́dọ̀ mọ́ bìkínú lágélágé ààyè tí àwọn kèfèrí tí wọ́n ń parọ́ pé mọ́síláṣí mi táwọn fi ń sin náà bẹ́ẹ̀ sì ni irọ́ ni táwọn náà mọ̀ lẹ́ni ara wọn wọ́n mọ̀ pé wọ́n parọ́ torí ẹ̀ nígbà míì ọmọ wa bá ń bí sọlọ bá ọmọ alẹ́ ìwọ̀ sẹ́lẹ̀ wọ́n á ní àìwọ́ ní ojúṣe ọlọ́run ìwọ ní ojúṣe ọlọ́run àmọ́ lẹ́ni wọn wọn pa bẹ́ẹ̀ àlámọ̀rí àwọn mùnáfíkì ó lè pọ̀ ó lè ju àlámọ̀rí àwọn kèfèrí lọ kèfèrí náà sì ni wọn àmọ́ farapamọ́ nínú sọ́ọ̀tì mùnàfíkúnì ọlọ́ni ìdájá akálẹ̀ mùnàfíkúnà ọlọ́ni wọ muhammad sallallahu alayhi wa sallam bí mùnàfíkì bá wá báyìí kọ́ọ̀dù ìnákàlá rasulullah wọ́n ní wọ́n á ah, dájídájí òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní wọ́n muhammad wallahu ya'lamu ìnákàlá rasulullah ọlọ́run wọn ọlọ́run bá mọ̀ tó wọ gẹ́gẹ́ òjíṣẹ́ òun bá náà wallahu yashhad àmọ́ wọn lọ́wọ́ fi ń rìn fún yín òun sì ń jẹ́rìí ilé e lórí innal munafiqina lakadibuna òpùrọ́ làwọn mùnásìkì nígbà ń sọ lẹ́nu kọ́ ní bẹ lórí ọkàn wọn torí ẹ̀ wọn lọ́nu wà nàbí látẹkùn sí abadan mọ́ mọ́síláṣí wọn mọ́ bẹ̀kínù bó ṣe jẹ́ ọ̀pá nàbí náà lójú ọ̀sán gbogbo àwọn sọ̀hábà rẹ̀ لمسجد أسس على التقوى من أول يوم من أول يوم أحق أن تقوم فيه ọlọ́run nílò ọmọ dájú ní ti pàápàá lódodo mọ́ṣáláṣí tó jẹ́ ẹ mọ́ṣáláṣí tí wọ́n mọ lórí ìbẹ̀rù ọlọ́run ìpayọ̀ ọlọ́run ìjọsìn fọlọ́run láti bẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ mọ́síláṣí mi ló tọ́ fún ẹ kó kírun bẹ́ẹ̀ mọ́síláṣí wo ni òun náà ni alimọ́síláṣí lè haram mọ́síláṣí tó yí kàábà ká ta ló kọ́ anábíwá Ibrahim aleyhi salatu wa salamu ó sì kọ́ àlàámúrin mi lọ́lọ́ ọlọ́run ló pa láti kó kọ́ ó sì kọ́ àlàátẹ́kùn wọ́lọ́ lórí ìpayọ̀ náà. ọlọ́ni fi hìrì já lórí pẹ́ẹ́ pé àwọn ẹgbẹ́ wa mi gbé wá pé mọ́ṣíláṣí eléyìí ni mọ́ṣídù kùbá kùbá àwọn ọmọ mi náà wọn fún ní mọ́tẹ̀síl wọ́n ní kìí ṣe mọ́ṣídù haramu wọ́n ní mọ́ṣídù kùbá bí ẹ bá lọ ṣe umura àbí tí bá mú ọ lábá délé mọ̀dínà á láǹfà láti délé mọ́ṣídù kùbá lára ibi tá a fẹ́ bẹ́ẹ̀ wò ni anabi sallallahu alayhi wa sallam ẹnikẹ́ni pé tó bá wá sí madina tó wá bẹ mọ́tíláṣí kùbá ó wá bẹ̀ẹ́ wò wọn kọ́ ládẹ́ ní tó ṣe hajj wọn kọ̀ fún un làbílá ibùn Umar radiyallahu ta'ala anhuma every saturday yóò lọ sí mọ́tíláṣí òbí yàrá bá lọ gbọ́n wọn ẹ̀yà wa tí wọ́n lọ mọ́kà tí wọ́n dé sí madina lára ibi tí wọ́n kó wọn lọ tí wọ́n fi máa ń ṣàbẹ̀wò nìyẹn láti gbẹ̀yìn nẹ́fílà rákà méjì bẹ̀. في رجال يحبون أن يتطهروا ọlọ́run ẹ̀rí mọ́síláṣí yìí àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ẹni ọlọ́run àwọn olùpáyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ dáadáa يحبون أن يتطهروا tó jẹ́ pé àwọn àwọn ẹni wọ̀nyí wọ́n nífẹ̀ẹ́ láti máa ṣe ìmára tí wọ́n máa ń mọ ọkàn wọn kúrò níbi ìbọ́lọ́wọ́ orogún wọ́n máa ń ọkàn wọn kúrò níbi gbogbo tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n máa mọ oríkèéríkèé ara wọn kúrò níbi ẹ̀gbìn. wallahu yuhibbul mutatahhirin ọlọ́run ló wọ ọlọ́run sì máa nífẹ̀ẹ́ sí gbogbo a máa wá lọ́nà méjì torí pé tọ̀hárà ọ̀ẹ́dísọ̀rọ̀ a máa fi mọ ẹ̀gbin ni ìran ẹ̀gbin méjì ló ń bẹ ẹ̀wọ̀n ẹ̀gbin kan bẹ a lè fojú rí nínú ẹ̀ òun lẹ bọ ṣíṣe nínú ẹ̀ òun ni wá kèfèrí nínú ẹ̀ òun ni wá mùnáfìkì nínú ẹ̀ òun náà ni ẹ̀ṣẹ̀ kíyàn tó lè fi ahọ́n ọwọ́ ẹsẹ̀ dẹ́ṣẹ̀ ọkàn rẹ̀ rí dẹ́ṣẹ̀ ṣíwájú. tó lára àwọn ẹ̀gbin tí ń bẹ lórí ọkàn òun náà làwọn tá a kà fún wa yìí a wá ṣe tọ̀ àárọ̀ a mọ kí láti máa má síríkù òun náà ní ìmánì kí láti máa má ní fáàkù òun náà ní ìkìláàsù kí láti máa má ẹ̀ṣẹ̀ òun náà ní bírò kí láti máa mọ kúfúrú òun náà ní alẹ́ islam sọ àwọn eléyìí òun láti máa mọ àwọn ẹ̀gbin tá a lè fojú rí àmọ́ irun pa rẹ̀ a máa rí lára àwọn ènìyàn ìran kan ìran lẹ́ẹ̀kejì òun àwọn ẹ̀gbin tá lè fojú rí bí ìgbẹ́ bí ìtọ̀ bí ẹ̀jẹ̀ àládà oṣù obìnrin ẹ̀jẹ̀ ìbímọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹ̀ yẹn gbọ́dọ̀ mọ́ mọ́ra kúrò níbi àwọn ìgbésà sọ yìí ó yẹ kọ́kọ́ lọ́pọ̀ mùsùlùmí lẹ́ni níta gbajúmọ̀ jù ní kára wa kó mọ́ àìṣẹ́ kí ọkàn wa ìyẹn sì máa ń mọ́ ọkàn àmọ́ mójútó jàmá mùsùlùmí. اختلف أو لينا الشيخ محمد بن الضحاك رحمه الله ولي الثابت بن الضحاك قال نظر رجل أن ينحر إذلا بجوانا ففعل النبي صلى الله عليه وسلم ففعل النبي صلى الله عليه وسلم فقال هل كان فيه وثن من أوثان الجاهلية يعبد ونراكم كم هو بنى النبي صلى الله عليه وسلم فقال قريب وفي الشيطان في نظره àti ṣàlàyé rẹ̀ fún wa táǹpì ní nátòrò ní ìkẹ́kẹ́ kíyàn lábọ́ ara rẹ̀ lọ́rùn ìjọsìn kan tọ́lọ́wọ́n bó sì lábọ̀ lọ́rùn tó wọn mọ̀ ṣe fọ́lọ́run bọ́ǹpì nátòrò nìyẹn ni ó wà lábọ̀ ara rẹ̀ lọ́rùn yìí pé ààyè kan tí wọ́n pè ní buwana bóun fẹ́ pa ràkúnmí òun fẹ́ pa níbẹ̀ lẹ́yìn tí wọ́n fi jẹ́sìn fọlọ́. فسأل النبي صلى الله عليه وسلم هو قد وان بيري لو النبي صلى الله عليه وسلم nípa ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí فقال هذا وان بي صلى الله عليه وسلم هل كان فيها وثن من أوثان الجيلية يعبد ǹjẹ́ wásánù ní tí a pè ní wásánù ó yàtọ̀ sí sọ́nàmù gbogbo tí wọ́n bá sùn lẹ́yìn ọlọ́run tí ò bá ti wá ní àwòrán èèyàn ó là máa ń pè ní wásánù bí òkúta bí omi bí igi bí odò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àbẹ́yìn tó bá ti wá ní àwòrán èèyàn ìyẹn la máa ń pè ní sọ́nọ́mù sọ́nọ́mù eré anábì sallallahu alaihi wasallam wá bẹ̀rẹ̀ pé ibi tó lóò ti fẹ́ para fún mi fi jọ́sìn fọlọ́mù yẹn àgẹ́rẹ́ fi yàwá sanu min awsanu jẹ̀lí ẹ̀yọ́ ìbàdí ṣé èṣe pé bóyá ojúfọ àwọn kèfèrí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn máa ń jọ́sìn táwọn kìfìrí fi ń jọ́sìn fún òṣà wọn ṣé ò sí mbẹ́ kọ́ọ̀lù là àwọn yẹn ní ara kò sí mbẹ́ paul anábì tí wọ́n bẹ̀rẹ̀ pé ìfàhàl kẹ́ẹ̀nà fíyà ẹ̀yìndùn mi ní àyáàdìhìn ṣé lè ṣe pé ẹ̀yìndùn níta pè ọdún òun ní nǹkan kan tí a máa ń ṣe ní àsìkò tá a mú tá a mọ̀ ṣe ní gbogbo lọ́dọọdún eid láti bí áádà ní tó ti lọ ó padà ní tó lọ ó padà ní tó lọ ó padà láìpẹ́ ìlànà ọdún léyà tán ọlọ́mọdé àgbà ń dọ̀tí fún wa kásẹ̀pọ̀lọpọ̀ láyé jẹ̀mọ́ yóò tún padà wá ilé yóò tún padà wá láti pè ní ìdù ìdì ìdì ní gbogbo ní tí bá máa ń lọ sí máa ń padà lápè ní eid ó pín sí ọ̀nà bíi méjì nínú ìsìláàmù a ní eidu zamani a ní àwọn ọjọ́ tó jẹ́ ọjọ́ eid bẹ́ẹ̀ la ní eidu makani ní a ní àwọn ààyè tó jẹ́ ààyè eid àwọn ọjọ́ eid òun ni àwọn ọjọ́ tọ́lọ́run sàlẹ́sà wípé àwa mùsùlùmí a máa pé papọ̀ láti máa mú o láti máa ṣe ìjọsìn kan náà nínú àwọn ọjọ́ náà láti ìdògínì ìdòlè pétérì ọdún ìtúnú àwẹ̀ ẹ̀rí pé gbogbo wa láti papọ̀ láti rí ìdòlè àdéhà ọdún iléyà àjọ sí papọ̀ ni ọjọ́ ọdún mọ́ àdán ìdòlè yàmùrìdùmọ̀ àìdì àná ọjọ́ ọdún ni ẹ rí pé gbogbo wa nìyí àjọ ń ṣe jímọ̀ ni àjọ ń kínu jímọ̀ nínú ẹ̀ náà ni lára àwọn ìdù zamani nìyẹn àwọn ìdù màkání lára ìdù màkání òun ni àràfá àràfá ti gbogbo alálàyé pátá àtọkùn àtọbẹ àtẹtórí àtẹtólálàfíà wọn ò gbọdọ̀ mọ́kùnrin àjọ yáyà àràfà ó ti di kí ni yẹn èyítù báwọn tó ń parí tọdún yìí ṣe kórajọ àwọn tó ń bọ̀ lọ́dún tó ń bọ̀ náà àwọn náà kórajọ lọ́dọọdún ẹ̀sẹ̀ èyítù màkánì nìyẹn torí púpọ̀ rẹ̀ síbò mí níta lè ṣe àràfà tó ti bẹ̀rẹ̀ náà lọ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí bẹ́ẹ̀ náà ni nìna gbogbo àwọn eléyìí àwọn àyè èyítù òun náà ni wọ́n sọ̀rọ̀ فهل كان فيها عيد من أعيادهم ṣé kìí ṣe wípé àwọn kèfèrí wọ́n mú ààyè yẹ ní ààyè tí àwọn náà wọ́n ń kó pọ̀ kì í ṣe ìjọsìn wọn bẹ̀ ṣé kìí ṣe bẹ́ẹ̀ ọlùlá àwọn mùsùlùmí rárá o kìí ṣe bẹ́ẹ̀. فقال رسول الله صلى الله عليه وسلم أنا أبغى أصفركم يقول أو في بنظرك أو في بنظرك ìjẹ́jẹ́ tó níwà pa àràkúnmí ńlá fọlọ́run láàyè yìí àrẹ́bìnitọ́ kó yá múṣẹ kó múṣẹ fa innahu la wafaha li nadrin fi ma'siyati Allah torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìjẹ́jẹ́ láti lè fi ṣẹ́ lọ́run kò gbọ́dọ̀ múṣẹ àìṣe ìjẹ́jẹ́ láti lè fi ṣẹ́ lọ́run á kò fọlọ́run dúrà àwọn ọmọ mi wọn ní jẹ mọ́tò ló ń bọ̀ á kílódé ẹ̀ṣẹ̀ nìyẹn wọ́n gbọ́dọ̀ jẹun torí àwọn nǹkan míì náà tóbi míì náà máa ń ṣe látara bínú wọ́n mọ inú bó lọ látàárọ̀ àwọn ti ṣeré lọ lọ bí ó lọ rẹ́sì kẹ̀kẹ́ gẹ́gẹ́ bí ọmọdé wà láìta láì mú bọ́lọ́ ọ̀gbọ́ra oúnjẹ alẹ́ yóò ti fọ̀ rárá ó ti ṣe ìgbẹ́jẹ̀ báwọn torí ó ti fi ó ti lábọ̀rẹ̀ ẹ lọ́rùn ntọ́lọ́wọ̀n lábọ̀rẹ̀ lọ́rùn wá ìsìlám ó ti jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ ó ti la ẹ̀ṣẹ̀ bọ̀rẹ̀ lọ́rùn kò sí ẹ̀ṣẹ̀ dọ́mọléṣẹ̀ ebi kọ́là máa fi bá a wí nílé yìí ò ní jẹun lẹ́yìn ó jẹ ìyà ó jẹ ìyà àwa ní fọmọ lóúnjẹ so bí yẹn bá fi ọlọ́run jẹ́jẹ́ tóun ó ṣe tọ́lọ́run ní kí yẹn má ṣe ẹni yóò gbọ́dọ̀ múṣẹ́ o kò gbọ́dọ̀ múṣẹ́ àmẹ́bìnrin la wà á lè ná bírín fi máa fi yẹ ti mọ́ àyè máa mú ìjẹ́jẹ́ tá a bá ṣe láti lè fi ṣẹ́ ìkó sínú ẹ̀ṣẹ̀ àyè máa múṣẹ́ o. ولا فيما لا يملك ابن آدم ọmọ ádámù bákan náà àyè máa jẹ́jẹ́ níta mọ̀ pé ọmọ ádámù ò ní kápá àtún lè ṣe é káwa mọ bí káwa jẹ́jẹ́ bá ṣe é ò ní kápá ẹ̀ ṣẹ́nà òkè ọlọ́run bóra tó bá jẹjọ́ mọ́ndé ẹja kan bẹ nísàlẹ̀ omi nínú òkun ńlọ jáde ìfèsè sọ́dá kan ń pa wọn aláìní jẹ so oníkàpá àti lọ mú jáde àìṣe bẹ́ẹ̀ gbogbo tó bá ti mọ̀ pé kò sí níkàpá wa a lágbára ẹ̀ a ní tá a fi mú kalẹ̀ àìmọ̀ ọlọ́run ọba jẹ́jẹ́ wípé a nǹkan náà a sì sí náà torí ẹ̀ ẹ̀kọ́ nìyẹn fún wa so adéṣì yìí ní tó fi rinlẹ̀ fún wa náà ni wípé a gbọ́dọ̀ bó ṣe wulẹ̀ fún mọ́ ibi tó bá ti jẹ́ àyè àwọn kèfèrí mùsùlùmí àìmọ̀ lọ bẹ́ẹ̀ kára tẹ́lẹ̀ jẹ́sìn fọ́lọ́run ọba níbẹ̀ kò bójúmu rárá bó ṣe wulẹ̀ fún mọ̀ á gbọ́dọ̀ dánwò àwọn awosùsùn olóòfẹ́ pẹran wọn mú lọ ojúbọ̀ ọlọ́pàá iná bẹ́ẹ̀ rárá kò bójúmu fún mùsùlùmí torí ẹ̀ eléyìí jẹ́ nínú ẹ̀kọ́ fún oníkálùkù táàpù mọ̀ wípé òfin ọlọ́run ọba náà lòfin ọlọ́run a sì gbọ́dọ̀ yẹpa sófin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó sì tún jẹ́kọ̀ fún wa náà bákan náà ká máa béèrè béèrè lọ́wọ́ àwọn onímọ̀ torí parákùnrin yẹn ó wá béèrè lọ́wọ́ àdájúwa Muhammad sallallahu alayhi wa sallam nígbà míì gẹ́gẹ́ bí ìjọba a máa ń ṣe nǹkan míì látara àìmọ̀ àìmọ́ máa ń gbéyàn ṣe nǹkan tí ò yẹ kéèyàn ṣe nígbà míì ìgbàgbé ìgbàgbé a máa mú yàn ṣe tí ó yẹ kéèyàn ṣe àbí tí ò yẹ kéèyàn ṣe ìyá máa gbàgbé yóò sì ṣe àmọ́ wáyé ẹgbẹ́gbẹ́ ọmọ nìyàn wọ́n ní táwọn pèèyàn léèyàn náà nù táwọn fún wa ní náàsù ọmọ ènìyàn máa pè náàsù wọ́n ní wà máa sún mi yá àlìkìnsánú ìlà yìí ọmọ ènìyàn ṣàdédé máa jẹ́ nọ́ọ̀sì bí ìbá ṣe látara kí ni a máa ń gbàgbé ìtọ́lọ́ torí ẹ̀dá wa táwa wá ṣe láyé ọmọ ènìyàn máa gbàgbé rẹ̀ torí ẹ̀ lórí ẹ pé ìgbàgbé máa ń mú yàn ṣe nǹkan tí kò yẹ kí yàn ṣe ọ̀nà tí yàn fi lè kó sínú ẹ̀ṣẹ̀ ó pọ̀ gẹ́gẹ́ bí ọmọ nìyàn torí ẹ̀ láàfin ní jìnnà láti máa béèrè béèrè lọ́wọ́ àwọn àfáà ni wọ́n béèrè ni ìbéèrè sì nìyí ọ̀nà kan táà mọ́ ń gbà nímọ̀ ni táà mọ́ ń gbà mọ́ wọ́n lẹ́ni bá dákẹ́ ẹ̀nú bá dákẹ́ níta bá sì mọ̀ sí nìyí wọ́n ló ṣàgbàyàn àìrí ìfi àìmọ̀ kan àìfi sí náà kò sáwìí ìjà lọ́dọ̀ ọlọ́run péyàn fi àìmọ̀ kan sí náà èyí ó béèrè ni fàtàlù àlà nkùntùntà àlàmùn ọlọ́run ni ẹ bi àwọn tẹ́sán mọ̀ bẹ́yìn ò bá mọ̀ ẹ̀nàbí sallallahu alayhi wa sallam wọ́n kó ọ̀rọ̀ kan wá bà nípa àwọn nǹkan tí wọ́n rìnrìn àjò ìkan nínú wọn nìyí ó wá lọ́gbẹ́lá ó lọ́gbẹ́ lára tọ́ ó sì yẹ kó tún wá wẹ jánábà òun á wò pé ah tó bá ní kó wọ jánábà òtútù yìí pọ̀ ọ́ òun ó lè kó nira bọ́ọ̀hùn ó wá ń bí àwọn ìyókù rẹ̀ pé ṣé òun ó sì gbẹjọ́ rábà náà ni àbí kí lóun ó ṣe àwọn lẹ́yìn ni yóò wẹ̀ náà ni ó ló bá wọ jẹ́nàbà òtútù bá mú un ó ti jẹ́ pé ọlọ́run ọba nìyẹn ọ̀rọ̀ yìí dé sí ìgbà anábì muhammad sallallahu alayhi wa sallam anábì ń béèrè lọ́wọ́ wọn lọ́wọ́ àwọn tí wọ́n béèrè pé alá ìlú ṣì ń kí ló dé tí wọn ò lè béèrè nígbà táwọn ló mọ̀ ẹni yóò mọ̀ ló wá bí yín bẹ́ẹ̀ ló bá sì ẹ̀yin náà béèrè ni wọ́n wá bí yín ẹ̀ mọ̀ bá sọ fún wọn ní wrong answer ilẹ̀ máa ṣe fún wọn wùdà ájí àtiwọ́n aláti ní ìwòsàn fún gbogbo aláìmọ̀ òun ni kó máa béèrè torí lọ́mọ ènìyàn máa ń jẹ́ dandan dandan a gbọ́dọ̀ jẹ́ kan nínú mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin la gbọ́dọ̀ jẹ́ alákọ̀ọ́kọ́ a máa jẹ́ onímọ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ jáfẹ́rù fún abdullahi àbí ọ̀sẹ̀ ìfàkùnrin yamani ni ònìkùnú alimẹ̀n jẹ́ àfà jónímọ̀ tó kéwu tó kẹ́ tó jù òun ni kò tó ga jù láàrin ọmọnìyàn lẹ́yìn àwọn ànábì ọlọ́run àwọn mọ́tà àlìmọ́ àbíkó jẹ́ni tí yóò máa kẹ́kọ̀ọ́ yóò jà kẹ́kọ̀ọ́ tó sì ń bẹ lórí ìlànà mímọ́ torí pé àwọn ẹni ẹni ẹni ẹ̀ṣà ni wọ́n. àwùsá ilẹ̀ tó bàtẹ̀ ìdílé yòó kẹ́kọ̀ọ́ tó béèrè tí ó máa béèrè tí ò yé tí ó máa. wàlá takùn rọ́ọ̀bì án fatahalak wọ́n ní wọ́n torí pé ó ń tàn òun yóò ayé yóò parun lánàá ayé ló fún bẹ́ẹ̀ ni kẹ́mọ̀ náà ò ní sun fún kìí ṣàfà ìṣọ̀mọ kí ó kìí tún béèrè béèrè jẹ̀mọ́ yípo lórí ètò ayé ètò ayé gan kí ló gbé kó sọ gbogbo adé tó ń lọ léwèé. kálẹ̀mọ̀ náà ni káàfin lọ kọ́ṣẹ́ kálẹ̀mọ̀ náà ni kẹ́lẹ̀ kan wá dẹ́kọ́ ní àbábá ẹ̀dẹ́gbẹ̀ tíìtì ẹ̀dẹ́gbẹ̀ fún lábẹ́rẹ́ àmọ́ èmi yóò mi lọ́kù mi kàwé rárá àwọn mo lè tọ́jú yìí kò sóńtàn ojú ó gbé díẹ̀ kalẹ̀ fún lóyìn bá àbíkẹ́ ẹ̀gbẹ́ tó ní ọ̀fẹ́ báyìí tí mọ́tò yìí ti ọ̀fẹ́ sílẹ̀ mọ́tò yìí àwọn abèrè rẹ̀ pé àyè mechanic onínú fóun ṣe mechanic ok àyè wà ní engineer ṣe engineer rẹ̀ nínú kí wàá ní ọ́ ah, ó lágbẹ́lẹ̀ òun àgbẹ̀ ó tún mọ́tò ṣe kò tó mọ́tò ẹ̀ kalẹ̀ fún un ọ̀ tó dáa mọ̀ kò ní kí ni kò kò rẹ̀ lọ́wọ́ tó bá ti di bí gbogbo wa náà láfẹ̀ẹ́ sọ̀rọ̀ wa dà fáà láfẹ̀ẹ́ sọ̀rọ̀ wa dọmọ kéwú gbogbo àpáta láfẹ̀ẹ́ sọ̀rọ̀ wa dojú mímọ́ eléyìí ni kò bójú mu rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ so léyìí nínú àwọn nǹkan tí a tún dì mú nínú àwọn ọ̀rọ̀ nẹ́gbẹ̀wá muhammad sallallahu alaihi wa sallam tá a kà yìí ni torí ẹ̀. kókó ọ̀rọ̀ náà di pé ibi tá a bá ti mọ̀ ikú ní ààyè ní ojúbọ ibi igi kan bẹ nílùú yín àwọn kèfèrí wọ́n taṣọ sí i wọ́n sì máa ń mú ẹran tó ń bẹ̀rẹ̀ bí bọ̀gún bọ̀gún bọ́ Ṣàngó bọ́ kínní ọmọ lọ pa ń bẹ̀ tí wọ́n wà ní kí ni kí náà ṣe yẹn kò sí irọ́ ní gbogbo ẹ̀ wọ́n náà bá mẹ́ran bá mẹ́ran tí náà fi lọ pa ń bẹ̀ ara àìdìbà ààrẹ pẹ̀rọ mẹ́rin àmọ́ lè túmọ̀ sí pé àgẹ̀yẹ nìyí tá a bá ní kápá a ní ọpúrútù gẹ̀yẹ nìyí tá a bá dé ìjọba gbogbo gí láwùdánù a fi kọ́lé àbí fi ṣe rútọ́ park àbí ká fi kọ́ skul public school àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní tó lè wúlò àmọ́ káwa náà wá lọ justin níbẹ̀ àgbọ̀dọ̀ dánwò jẹ̀mọ́ mùsùlùmí sọ eléyìí ni kókó ọ̀rọ̀ tí wọ́n fẹ́ kí á dè إن شاء الله أما تسود نيات يوم أبي الله سبحانه وتعالى قلت عليكم بما فرق الأخوان فلا يدك شاء الله الله سبحانه وتعالى وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته. وهذا آه، آه، بيري. Kí ló wá? Kí ló mẹ́rin ló fẹ́ gbà? Wáyé tó fẹ́ gba three days. Ó sọ pé ọmọ mi á sọ pé ìgbà yẹn. Ìgbà tó lọ pé fún ta lọ́sọ̀rọ̀ tó yẹ náà ìbéèrè wáyé wípé ẹni tí ó fi orúkọ ọlọ́run ọba búra tó sì mọ̀ wípé irọ́ lòun ń pa ó forúkọ ọlọ́run ọba parọ́ ǹjẹ́ ẹni ẹni yìí ṣe yóò hẹ̀rán ní yóò sì gbà wẹ̀ tó máa gbà wẹ ọjọ́ mẹ́ta yẹn léra wọn ni àkọ́kọ́ ẹnikẹ́ni tó bá parọ́ wá forúkọ ọlọ́run búra wá parọ́ ẹni yẹn táwọn bá ló máa ṣe ibi onígbàwẹ̀ kankan táwọn bá ìtúbà ló máa wá abanújẹ́ asunkún apinnu pé wọn ò ní ṣe irú ẹ̀ mọ́ àwọn apinnu pé wọn lọ́dọ̀ kùnú dáríjì mi sàmójúkúrò tó wọ́n ṣe nìyẹn ó ti yé ìránkọ̀gbọ̀n torí pé gbogbo ẹnikẹ́ni ní tó bá forúkọ ọlọ́run búra lórí ìkan tó ṣe bóun ṣe ní tí ò ṣe bóun ṣe yẹn là ń pè ní àyẹ̀mínú algamus ìbúra yẹn nìyí ó máa ń gbìyàn wọn náà ìyẹn sẹ́ni yóò fẹ́ jẹ tó fi ń búra lé lójú ló ń di odidi rẹ̀ ń dóòlù lálẹ́ kìí àmọ́ dàmóòsù nìyẹn so dàmóòsù sì nìyí kò nítanràn kò nítanràn lẹ́yìn kó mọ̀ ṣe asáfúnlá àti mọ̀lẹ́yìn aláwọ̀ ìní àti àlùkò níkan kó mọ̀ tọ́ sí bọ́lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ṣe nìyí. àmẹ́ni tó sọ wípé tó forúkọ ọlọ́run búra fóun ó ṣe nǹkan máa ṣe kan báyìí lọ́la wàláyì bí ní ṣe kan báyìí lọ́la wàláyì ẹ̀hẹ́ tó bá wá di lọ́la tó lóun máa ṣe yẹn kò wá ṣe àbí tó lóun ò ní ṣe yẹn ó bá padà wá ṣe irú ẹni yẹn òun ló máa ṣe ìtanràn yẹn náà ń pè ní adìyẹ ní nínú alimọ̀nà akọ̀t ṣùpẹ́ òun nìkan àmọ́ ìtanràn rẹ̀ náà kìí ṣe bí awẹ́ ló ti bẹ̀rẹ̀ awo ẹyọ kan nínú mẹ́ta tá a fẹ́ kà yìí awo kan nínú mẹ́ta tá a fẹ́ kà yìí tí ó ṣe alákọ̀ọ́kọ́ kó tó kúkúrò lọ́rùn ẹrú ìkejì kó wá aláìní mẹ́wàá láti fún wọn lóúnjẹ jẹ oúnjẹ ìdókò kan jẹ ìkẹta kó wá aláìní mẹ́wàá tí ó fún wọn ní aṣọ rọ̀ ní dèédé aṣọ tó tó yàn kírù ìkẹta ìlẹ́gbẹ́ tó kàn fún ní cap complete dress tí ẹ lè wọ̀ lọ mọ́ṣáláṣí so tí ò bá wá lè ṣèkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí àyàṣe wa gba àwẹ̀ kì í ṣe pé àwẹ̀ ní first first step àwẹ̀ kan so bí yẹn bá fi orúkọ ọlọ́run búra pé nǹkan báyìí ni èmi ṣe é wọn àwa ṣe àbí nǹkan báyìí àmà ṣe kò wá ṣe lórí ẹni yẹn ní ìdẹ́kùn ọlọ́run búra yóò ṣe kàfárọ̀ kàfárọ̀ tó lè yẹ mí yóò ṣe ṣe òun ẹ̀ ṣàlàyé fún wa náà. No, ridiculous. No. No. Ìbéèrè wáyé pé ẹni tí alálàájì tí kò lọ sí àràfá tó ní hajj ẹni alálàájì tó bá ti wà ní àràfá kò ní hajj ṣùgbọ́n tó láníyàn ti lọ sáràfá lọ́la tó wá kúlẹ̀ yóò gbà ládàá hajj òun ní hajj tókẹ́ torí pé ikú tó kú yẹn nìyí ọwọ́ ẹ̀kọ́ ló wà tó bá pè ní bá lọ́mọ parẹ́ bóyá ó gba mọ́tò lárúbáwá kan ló bẹ̀rẹ̀ sí ní sáà two forty ló bá larí mọ́ ibi ẹ̀ kó larí mọ́ ló bá kú òun ò ní gba ládẹ́ hajj torí òun ni òun para rẹ̀ ni abẹ́ni tí ò parẹ̀ àsìkò ló tó òun ọlọ́run wa mú lọ yóò gba ládàá complete hajj yẹn then tọ́mádíkà wà ní àràfà ọ̀rọ̀ ní ká máa gún òkè káàkiri èyí pé òkè ni wọ́n gùn àyè àràfà bíi field open plain land ni kìí ṣe òkè sọ̀tọ́mọ́ gun òkè yẹn àwọn yẹn nìyí wọn ò lágbóyé dáadáa òkè kan náà ní ká gùn yàrá rẹ lè lè yàrá rẹ yókè lórí àpáta lánàánà tó bá jábọ́ tó kú. nípa tó yẹ gẹ́nu oníbèrè ọ̀sẹ̀. cannot ìbéèrè wá ń pé ẹni tí ó bá máa ń kínú ó jẹ́ ìjẹ̀mọ́ láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mọ́mù so mọ́mù kúrò mẹ́ amẹ́ni tí òun wá rìpléṣì mọ́mù òun ò bá first raka kí ni ó ṣe kò lè tóun bá ti ìgbà tó mọ́mù ti kí ọ̀rẹ́ kí ló mẹ́rin mọ́mù ti kí méjì ló jáde ẹnìkan wá join òun ẹnìkan wá replace imam òun náà nìyí ẹ̀ẹ̀kan lòun náà kí lẹ́yìn ìmáàmù tó lọ kò bẹ́yọ̀ kan so wọ́n á make sure wípé ìlú tí ẹ gbọ́dọ̀ pé rákà mẹ́rin tí ìjọba ti pé mẹ́rin yẹn nìyí àwọn táǹkì lẹ́yìn ẹ̀ tí wọ́n fẹ́ pé lò márùn kó mọ̀ bá wa pín márùn nígbà tó ń ti wá dìde fẹ́lẹ̀ kẹrin yẹn àwa máa jókòó àwọn ó jókòó tàbá wá kí òkùnkùn bá ti wá kí ẹlẹ́ẹ̀kẹrin yẹn tó sálámọ̀ àjọ sálámọ̀ papọ̀ àbí bóun ṣe dìde fẹ́lẹ̀ kẹrin yẹn àwòkàn sálámọ̀ ti ti wá bàbá kúrò lẹ́yìn sókè. ẹdínkù ẹdínkù ẹdínkù. Thank you. Wọ́n ní pé ìgbà tó kí mọ̀ láti dáadé lọ́pọ̀ ìgbé ilẹ́kùn. Lọ́pọ̀ kan rẹ̀ pé ẹgbẹ́ pa ọdún ìgbà tó kí mẹ́rin gbáyé ilẹ́kùn. Kí jẹ́ kò ní gbé ìgbẹ̀rẹ̀. Náà, ìbéèrè wáyé lórí ẹni tí ó jalè. Wọ́n á fi irọ́ òbí gbà rẹ̀ lẹ̀ gẹ́gùn fi lérò wọ́n ní torí pé àwọn èèyàn kù rẹ̀ sọ̀spẹ́tì rẹ̀ pé òun ló jí kìíní rẹ̀. òun ni so wọ́n ń fura pé òun ló yẹ òun ló máa jẹ́ wọ́n ń fura òun wá ní gbogbo aburú tó wà nínú gbogbo ìyà tó wà ní Al-Kùránì kó jẹ́ ti tòun tó bá fóun lòun mú un ó sì jẹ́ nǹkan lòun mú un nìyí gbogbo aburú ìjà tó wà ní kòránì kó mọ dẹ́sẹ̀ àwọn tí wọ́n suspect òun. gbẹ̀ngbẹ̀yìn ó padà wá kílẹ̀ yìí pé òun gangan ló jí kìíní yẹn wọ́n wá nítorọ̀ orí ó ṣe àkọ́kọ́ àkíní fún gbogbo àbá nǹkan gbogbo abúlé náà gbà kò sábúrò kankan náà lọkùnrin ìkẹ́ ìyà ló ń bẹ náà lọkùnrin sáyẹn mùsùlùmí àìsí ìbúra bá so n ta sọ ní pé mùsùlùmí náà ẹni yẹn kọ kò sí ìbúra kò ìbúra <laughs> ó kàn halẹ̀ ni ó halẹ̀ ìtì ó halẹ̀ ni torí pé ká búra gbólóhùn búra ìjọsìn ni sísìn àárín pé kí ìṣáyè lẹ́sìn àbí ìṣáyè ìjọsìn ni àbí bẹ́ẹ̀ náà ni ká búra ìjọsìn ni tó bá wá rí bẹ́ẹ̀ kò wá sí ẹni tí ìjọsìn tọ́ sí tó ju ọlọ́run ọba lọ ṣùgbọ́n yóò máa búra orúkọ ọlọ́run là máa dá torí pé kò sí tó tóbi tó òun nìkan náà sì ń dọ́kun tọ́kì ẹni tó kẹ́kọ̀ọ́ pé ah kẹ́kẹ́ mi ni kẹ́kẹ́ mi mo ti fọ́ mo ti ṣe láàárọ̀ ọjọ́jọ́ mi gbogbo ẹ̀ kí n má jèrè ẹ̀ èpè nìyẹn kì í ṣe ìfura ọ̀tọ̀ lè pè ọ̀tọ̀ ní ìfura sókè so ìbúra òun ni pé ká fi orúkọ ọlọ́run búra nílà ẹ fi búra lórí èké lórí irọ́ so ilé ẹni yẹn gbólóhùn tó rí yẹn gbólóhùn tó borí jáì ẹlẹ́ẹ̀kejì ẹni wípé suspect wọ́n bá suspect yẹn ìtumọ̀ ẹ̀ ní pé afurasí nítòhùn ni wọ́n bá ní wọ́n fura sí èèyàn kò sí ìtumọ̀ sí fún wọn sọ pé ẹnìyẹn ló ṣe kódà nínú òfin bó ṣe mẹ nínú ṣẹ̀rí àná nìyẹn ó ti ẹ̀dá sí pé ìsìláàmù ò fẹ́ ká máa fura sí yàn wípé òun ló dá òun ló fi ẹ̀ṣẹ̀ yẹn lókùngbà tá a bá ti mọ̀ yí pé ó ti ṣe irú ẹ̀ rí. wọ́n ní ẹni tó ń bá ọmọ ẹran ṣeré kí ló pa àwọn méjèèjì papọ̀ bí ìdájọ́ fẹ́ jẹ́ ẹran gbé sọ ara gbólóhùn suspect ilẹ̀ yorùbá náà nìyẹn so nínú ẹ̀sìn wọ́n bu kíní kan ní gbọ́nù gbọ́nù a kì í máa dábàá bí a mo lérò pé lágbájá ni àyàfi tá a bá ti mọ lágbájá yẹn mọ̀ ọ́n bẹ́ẹ̀ bí àtọ̀rẹ́ rẹ̀ dùn ẹgbẹ́ ti jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn yẹn ti mọ̀ kó lè ní òun gbọ́n mọ̀ pé wọ́n ti mọ̀ kó ti jalè rí tí nǹkan bá wá sọnù ní ṣọ́ọ̀bù nínú ilé tàbá kọ́kọ́ rò ó sí àjẹ̀bí. torí pé ó ti dalẹ̀ lánàá tí ìjọba wa sọ ilé mi òun náà láwọn kọ́kọ́ rò ó sí. so ìró sí iná ò ti túmọ̀ sí pásọ fún òun ló ṣe o àmọ́ ẹni tá a fi mọ̀ pé ó lè ní tí ìjọba wa sọ nù òun náà láà fura sí so afurasí ò sì túmọ̀ sí pé a pè lólè amẹ́ni tí ò jalè lánàá sí nǹkan sọnù lẹ́mí a gbọ́dọ̀ fura sí ní tó bá ti sọ bẹ́ẹ̀ àwọn àwọn báyìí o àmẹ́ tó mú o sẹ́yìn kọ́ èmi kọ́ òtítàn àìmọ̀ni ṣẹ̀dẹ̀ sí ọgbọ́n ìgbọ́ ṣẹ̀dẹ̀ sí ọgbọ́n ìgbọ́ ṣẹ̀dẹ̀ sí ọgbọ́n ìgbọ́ à tó jalè rí ni tó bá sọ pé òun gbọ́ òun gbọ́ rẹ̀ nìyẹn ṣùgbọ́n òun náà là ń sọ àti gbọ́dọ̀ fura sí nígbà tá a mọ̀ pé olè ní kò jalè bẹ́ẹ̀ kò jalè lánàá. sólè lẹ́nu yẹn ni ẹni tí a bá ti mọ̀ lólè àìsí etí kò sọ́nù sọ́nù rẹ̀ yá ayé lẹ́bí náà á mọ̀ mọ́ ìdíkẹ́mi bú kẹfìrá nínú bọ́ọ̀mì ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo ẹ jìnnà sí ọ̀pọ̀lọpọ̀ ìfurasí àbádídá ìnà bàbá bọ́ọ̀mì ismu torí pé ọ̀pọ̀lọpọ̀ àbádídá ni yóò mú ikú sínú ẹ̀ṣẹ̀ tó bá kọjá ń bẹ̀ ó lè má jì í ó lè mọ́ mu kìíní yẹn but kò kọjá ń bẹ̀ àmọ́ àwa náà mọ̀ ó lè ní òun náà sì mọ̀ pé ó lè kan nǹkan tó ń jíngbà kan àwa àwí ẹ̀ a lè fura sí àwa àwa àwọn àgbọn o àwọn ọmọ adìẹ o àwọn ọmọ adìẹ o sí wọ́pọ̀ o tó láti mọ̀ bó ti gbé ìyá adìẹ gan rí ẹni tó ti gbé ìyá adìẹ rí tá a bẹ̀rẹ̀ sí ní wọ́n máa adìẹ tá a bá fi lọ àfurasí nìyẹn ẹ pèsè ní ẹ̀jọ̀ra wọn ẹwọ mọ́sáàtì làwọn àdéhùn ẹni tí kì í kírun ní ìgbà yìí tó bá wọ bí tó bá wọ bí ìgbà yìí tábà wá kírun tán àwọn wá bàtà sáà lè fura sẹ́yìn rẹ̀ á lè fura sí á lè fura sí ìdí olùkọ́ láti fẹ́ lára àwọn tó ń kírun ní ìgbà gẹ́gẹ́ ló gbàtà lọ ọ̀tọ̀ àti ọgbà ẹnìkan bá wa kírun lé ní àárírí ẹ ìyẹn kí ni ìyẹn lé yóò túmọ̀ sí gẹ́gẹ́ mọ́ṣáláṣí èmi mẹ́mbà <laughs> mùsùlùmí ló wà kínú mọ́ṣáláṣí ni gbogbo bí kíbi sínú bá ti báyìí mùsùlùmí máa ti kínú á gbọ́dọ̀ fúra fẹ́ bí yẹn ṣùgbọ́n ẹni ẹni yìí á fúra sí i àwa àdúgbò wọn ká bàtà mọ́ lọ́wọ́ tẹ́gbó ti jalè tó bá wá dijọ́ míì tó bá dijọ́ míì tá a bá tún rí gbó fẹ́ wá kínú bẹ́ẹ̀ wá ń torí tiẹ̀ lọ kó àwọn bàtà tiẹ̀ nínú báàgì à ìgbà yìí bàtà mi sọnù à jẹ̀bi torí pé ẹni olè àná tún ti wá kírun lébi sẹ́kẹ́tì mi sì ìsìláàmù fẹ́ ká fi ẹ̀mí dáadáa fi gbára wa lò ká má ro ìbàjẹ́ aburú sẹ́nì kejì lóra àdó òní fẹ́ kọ́ ro ìbàjẹ́ aburú sí wa. ṣé tábà ti fura sí i tàbí o òun ló súnmọ́ bójú òun tí ò bá jẹ́ bẹ́ẹ̀ mọ́ a di kíni á pẹ̀lú àbẹ̀ á di ẹni àbùkù àtijọ́ onírọ́ nìyẹn àtijọ́ onírọ́ yẹn ní dúkùrá rẹ̀ sọ wà látàjẹ́ sàfù sọ ẹ má mọ fi mú sílẹ̀ mùsùlùmí alimuslim akùnrin mùsùlùmí mùsùlùmí ọmọ ya mùsùlùmí ni torí ẹ̀ bẹ́ẹ̀ ni kí wọ́n máa bá wa tó wá tọrọ owó lọ́wọ́ wa àárírí dákun ẹ̀ dákun ṣàánú mi mo ní ìpèníjà kan lára yẹn dákun mi ò lè ṣiṣẹ́ dákun fún mi tí màá jẹ mọ́ta lóhùn o wọ́n ṣe máa ń ṣe nìyẹn àti rírí ààyè ò dáa tá a bá ní ká fún bá ní ká ṣàdúrà fún ó sì máa bá tiẹ̀ lọ ókè àwọn akùnrin jọ nígbà tá a bá rí i pé a ah, ó tún wá pa àwọn ọjọ́ mi ṣe pé àárẹ̀ ló ní gbọ́dọ̀ òun wọ́n ti ẹ̀dá fẹ́ sàánú mi kódà mo ṣe kúrò lẹ́wọ̀n nísìnyí ẹ̀wọ̀n mo ti sá ẹ̀wọ̀n àá ní ìwọ kan náà níbi òní ló sọ pé àárẹ̀ kan ló ń ṣe nínú ìwọ kan náà ló ti sá kúrò lẹ́wọ̀n nísìnyí ṣẹpá ti ká kó parọ́ nìyẹn ìyẹn láwọn àfi bá lò nígbà yẹn islam ti fẹ́ ká sí máa báyọ̀ so irú ẹni yẹn tó padà wá nílẹ̀ yìí pé òun gangan ló jí kínní tó túmọ̀ sí pé èpè tó ṣẹ́ èpè tó ṣẹ́ yẹn ó fi gba rẹ̀ lẹ̀ ọgbọ̀n bẹ́ẹ̀ irú ẹni ẹni ní ó tọrọ tútú bá lọ́dọ̀ ọ̀dọ̀ ó tọrọ tútú bá bẹ́ẹ̀ ni kò ní ṣètànà torí pé n tá a bá ṣe tá a wá búra bá a ṣe kò nídìí ìtànà tútú bá tó pọ̀ lẹ́ni ó ṣe àti àmọ́ à ń sá fún ojú bú káwọn èèyàn bú wa káṣírí wá tú sọ lẹ́nu ìtìjú láwá fi wọn látàlá ìmúkọ́ mo ṣe wọn látàlá ìmúkọ́ à ẹni yẹn níjọ́ sí yẹn náà pè ní gamus ìṣesí yẹn ní máa mú yàn wọ náà ni àsìkò mọ yóò mọ tọrọ títí bá lórí ẹ tó fi kú ni àti òṣèlú ìmọ̀tọ́ báyìí pé olóòlà sunday yìí sìn

ó ọ ó lọ ṣàgbé ó ti rí ẹ̀hẹ́ àfẹ́lọ́ àbí ẹni ẹ̀ yóò ṣe ìtanràn lórí ẹ̀ tòtí níta aláàmì ṣe tá a bá padà ṣe àbí tí a sọ pé a ṣe àwa padà ṣe tá a sì fi orúkọ ọlọ́run búra lé lórí ipá sí àbá mi ṣe ìyẹn la máa ń ṣe ìtanràn àwa ẹ̀rú tó àbí kó wá láì ní mẹ́wàá tí ó fún wọn láṣọ wọ̀ tí ò bá wọn lè ṣe kan nínú mẹ́tẹ̀ẹ̀ta á wá gba àwọn ọjọ́ mẹ́ta àwọn ọjọ́ mẹ́ta yẹn kò pọn dandan kó gbà tẹ̀léra wọn ó lè gbà kan lóṣù yìí kó tó gbà bẹ́ẹ̀ lóṣù yìí kó tó gbà gbà kan ọdún yìí ọdún tó ń bọ̀ kó tó gbà ní ọdún tó ń bọ̀ kó fi ọdún mẹ́ta gbà ọjọ́ mẹ́ta kò sábùrú bẹ̀ dáná ṣe ni síbẹ̀ lè náà. وصلى الله على سيدنا محمد لا لا àwẹ̀ kàfàárọ̀ ìyàpẹ̀ ní bẹ lórí pé ṣáà bá yàn pé àbá àmì bá yàn pé àmì ìtòlékè ni pé àbà pé bàbá ní àwẹ̀ gbèsè àwẹ̀ ìtanràn kìí ṣe gbèsè ọmọ náà ni o àwẹ̀ ìtanràn tí ó sàn mẹ́ta tí ó gbà kò wá gbà tásìkò fi tó tó sì dájú pé ó láǹfààní àdìgbà ìdúgbò kò gbọ́n dandan ó dájú pé ọdọọdún mímọ̀ gbà ọjọ́ mẹ́ta lọ́lọ́run sọ so ó wá gba ọdún kan ó wá ń retí kọ́dún mi wọlé kó gba ẹyọ kan ọdún yìí ò wá wọlé tó fi wá kú ṣe pé láàrin ìgbà tó gbé ẹyọ kan yẹn sígbà tó retí kejì yẹn ó lè gba mẹ́ta yìí tó túmọ̀ sí pé àsìkò tó láti gba òun ni ò tí ì fẹ́ gbà ó tún bá di bèrè sọ́run òkú àwọn tí ó wà jogún òkú lọ́mọ ní bàbá níyàwó lábúrò lẹ́gbọ̀n tí wọ́n wọ́n pín ilé wọ́n pín gbogbo ẹ̀ wọ́n wà pín àwọn yẹn náà wọ́n bá wọn yẹn bá jẹ́ bí five hundred àwọn náà ó pín àyàrá wọn tètè lára ogún tí wọ́n jẹ ọ̀sán lára ogún tí wọ́n jẹ lára òkú òun nìyẹn kìdí pé wọ́n kàn máa pínlé pín mọ́tò nìkan ó máa jà sí mọ́tò wọ́n ní pín wọ́n ní pín ó gbà rẹ̀ so àwẹ̀ kàfárọ̀ a máa ń bòkù san àwẹ̀ Ramadan láàrin bòkù san Ramadan ó bá ní láyé àgbà twenty nínú thirty bí àpẹẹrẹ. ten yòókù ìgbọ́ wa láyé tá a fi lọ àjẹ gbèsè tí ó gba twenty tẹ́ẹ̀nì tó kù àárẹ̀ wa mú àárẹ̀ mi kò láǹfààní àti gbà aláàwẹ̀ ó ti dà yóò dàgbà lẹ́yìn oṣù àwẹ̀ oṣù àwẹ̀ ti wá lọ tó láǹfààní àti gbà mẹ́wàá yẹn kò wá tó sí ìgbà náà ó ti mọ̀ pé táìmù sí wà táìmù sí wà ní wí ó ti di gbèsè sọ́rùn ẹ̀ so àwọn mọ̀lẹ́bí wọ́n pín mógún wọ́n pín mógún àmọ́ tó bá yẹ pé àárẹ̀ tó mú yẹn kò tí ì sílẹ̀ lẹ́yìn àwẹ̀ náà kódà kí àwẹ̀ míì fi wọlé àárẹ̀ yẹn ò sílẹ̀ àwẹ̀ ọjọ́ mẹ́wàá yẹn kò tí ì di gbèsè sọ́rùn ẹ̀ kódà bó bá kú ó kú lókè àárẹ̀ kò sí gbèsè kẹta tí wọ́n sàn torí pé kò tí ì gbádùn kò tí ì lálàáfíà lẹ́yìn ààrẹ tó kò fi dé tó túmọ̀ sí sábà bí tó mu tí ò ti gbà rẹ̀ mẹ́wàá yẹn nínú ọmọdán sáà yẹn ti wà lẹ̀ kò tó bá lọ. Yeah Oye ká fún ara rẹ̀. Ẹ̀kọ́ kí lọ máa rán ara. Ìgbà wọn ní òbí gbọ́rí, pé wọn láwọn ìṣòkò tó ń bí akẹ́kọ̀ọ́ máa rán ọmọ ìlú àlejò sí. Dédé díẹ̀ náà rẹ̀. Àwọn gbèsè tí tókù bá kú, gbèsè méjì máa ń bẹ lọ́rùn. Ìkan. الديون المعلقة ذلك الديون المرسلة الديون المعلقة ونجد تفو جاكتو nínú ẹ̀ làwọn àwẹ̀ náà sọ yìí nínú ẹ̀ ní kó yáwó lọ́wọ́ èèyàn kì í san bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá ti ní ṣe pẹ̀lú gbèsè ọrọ̀ dúkìá wàhálà pọ̀ ní mọ́sálà ní pé ó kì í gbà tó kù wá kú tán àwọn ìnáwó kan tí ẹ pé òkú yẹn òkú yẹn ló bínáwó yẹn ọ̀rọ̀ òkú náà ló wà. aṣọ òkú ẹjọ́ gbé sàárì rẹ̀ owó tí ó gbà ibi tí wọ́n á fi sí gbogbo ètò ìnáwó tó bí wọ́n ti pé tọ̀ mọ́tò tí ó gbé láti ilé lọ sí tẹ́ tòró òun ló bí òun ló fà á gbogbo eléyìí wọn á yọ nínú property tó kù fi kalẹ̀ in fact wọn ò gbọdọ̀ sí ìpín ogún láì mọ́ sí yọ ìtìkúrá mi sọ nìyẹn lẹ́sìn mímbáàdì mímbáàdì lẹ́yìn ìgbà tí wọ́n bá ti yọ ogún tí wọ́n ti yọ dáńtò ní wàsíyà mímbáàdì wàsíyà tí lùsídì áwùtẹ́yìn wàsíyà ní pé òkú ní pààkì ah, bá ti kú o ìdá kan gba mẹ́ta dúkìá mi ẹ fún àwọn ọmọ aláìní wàsíyà nìyẹn so wàsíyà àti wàsíyà yẹn ti di dé inú ó ti ní gbèsè sọ́nù òkú lórí property so wọ́n á minus the wàsíyà kúrò nínú property ẹ̀ the whole estate wọ́n á dẹ̀ minus the àwọn gbèsè àwọn expenses wọ́n á yọ kúrò nínú ẹ̀ ìjọba wá ṣẹ́kù òun làwọn tí ó jogún wà pín.

ṣebí ẹ̀sìn òkú ní kápá. sọ́lẹ̀ kọ kò ní ìkó sọ́lẹ̀ kò ní ìdìkó sọ́lẹ̀ nísìnyí aṣọ tó kù aṣọ tuntun tá a fi wé òkú òkú ló ní nà ṣebí ẹ̀sìn kò ní ìdìkó sẹ́ni kan bá gbé òun ló ní torí ẹ̀rẹ́ nìkan ní bá pín ní ládàá rẹ̀ tẹ́nì kan bá ti gbé ẹni ẹ fẹ́ gbaládà òkú nìyẹn òkú kan lè mọ ládá iṣẹ́ olóore tí ẹ kí kó o ṣe ṣé kèmí gbé kèmí ṣe kèmí gba ládá ẹni àti kí n fílẹ̀ fún ẹ kó o ṣe ṣẹpẹtẹ ni yorùbá ní kápá kí ni ó sọ àní kí yẹn bọ́rọ̀ ṣe tó bá ní kápá ńkọ́ àfọ́kù lè sọ̀rọ̀ mọ́ nítorí lè nítorí wàá bá a sọ̀rọ̀ ní property tó fi lẹ̀ ó wà property wà ó wà lẹ̀ ok ibẹ̀ àní pé nígbà ká ná fún òkú kí ládé òkú pọ̀ àwọn kó padà pín àbí wọn làwọn kan pẹ̀lú pẹ̀lú fún wọn tó fọ́ di bọ́ra lórí wọn tó tọrọ di gbọ̀rọ̀ mírò nǹkan pín náà nù so at least ẹgbẹ́ àbáyé bá fi ten million kalẹ̀ bó ṣe one million lánàá láti ṣètò sínkú rẹ̀ èdè pàtí o aṣọ gbogbo kí ni àwọn tí ó gbẹ́lẹ̀ náà ju gbogbo ìlú ẹgbẹ́ tó gbẹ twenty ti yẹn wọ́n á yọ ń bẹ̀ kóun náà jẹ lára tó fi lẹ̀ lọ lórí pé gbogbo ten million yẹ àdàdà ẹ̀jẹ̀ ìdíkì àmọ́ kò òkú tó ìjọba àtẹ́kà pa owó wọn. àwọn náà ni wọ́n kun ogún ọmọ náà ni òun náà ni ń tàn sọ náà nìyẹn kó mú tó tẹ̀ òmu tó bẹ́ẹ̀ ni àní kò mu tó sókù ní property. ó ṣáà ní property jà tó bá ti ní property ká mú property ẹ̀ ká fi sí. yes ká fi sí èyí tó bá kù láwàá pín. No, òdìgbà tó wà ní tàbí wájú.

a mú nínú ẹ̀ a fi sìnkú ìgbà tó kù kan kú òkú kan kú wọ́n gbé abá nàbí sallallahu alaihi wasallam pé anábì ní gbé ṣé kò ní gbèsè lọ́rùn àwọn ah, ló ní gbèsè lọ́rùn o wọ́n ló ní o anábì ní kí wọ́n gbé lọ mo wọ̀n ní kí n sì lára torí pé ẹni yẹn ni kò ní kápá síbẹ̀síbẹ̀ ó fi gbèsè sáyé lọ anábì lóhùn ní kí n sì lára ẹnìkan wá nọ wọ́n pé ah, èmi ò bá gbé èmi á bá gbé gbogbo náà bá pàjẹ́ tó ló ń gbé aláìmọ́ bínú sórí fán sórí fán sórí fán sórí fán sórí fán wọ́n àjọ kan mẹ́jọ apàdé wọn náà bẹ́ẹ̀ ni mo ti sọ lẹ́gbẹ̀ẹ́ ó ti fán ìsìn òkú ẹ̀ṣẹ̀ rí sinmi ni kókò wa ní property fẹ́ pé pínpín ogún tá a fẹ́ pín ogún la wà áfà gbèsè tó kù jẹ́ kalẹ̀ àfẹ́sán kò sí yàtọ̀ láàrin ìsan òkú jẹ èèyàn lówó àti aṣọ tààrà fókùn ibi àìsá fi sí gbogbo gbèsè òkú náà ni ó dẹ̀ ti ní pọ́pátì àyọ̀nú ẹ̀ á fi jẹ́ Naam. Naam. Naam. Naam. Bẹ́ẹ̀ni. Wọ́n yọ. Bẹ́ẹ̀ni. Ah, bẹ́ẹ̀ ẹbí àwọn ènìyàn ó lè di wàhálà ó lè di wàhálà yẹn bí wọn. torí ẹ torí ẹ dẹ́bi pé ṣẹ́rí kìíní yẹn náà correction yóò lè wáyé lẹ́ẹ̀kan náà déédéé díẹ̀ ni àmọ́ káwọn káwọn ọmọ dóde pé ẹmọ afẹ́ máa ṣe yàn ọmọ ìyá wa bàbá rẹ̀ ló kú ìyá rẹ̀ ló wá sí máa ṣe káà sí ti káà sí fún mi ibi tó bá ti ní ṣe pẹ̀lú tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìsìn ẹni yẹn ìsìn òkú ní tó bá sílẹ̀ láálò ó gbọ́dọ̀ yé òkú mi òkú mi máa lówó wọ́n ní wọ́n gba pẹ́sẹ̀ bíi láì aṣọ for what? ìfà ìtumọ̀ gba sọ́dọ̀kọ̀ gan ó rọ́ǹgì kálá ń gba sọ́dọ̀kọ̀ ẹ̀dá kan gba sọ́dọ̀kọ̀ kí ló dé? torí ẹni tí ò bá ní ní máa ń gba sọ́dọ̀kọ̀ àbí ìtẹ́ńtó ní so ogún nìkan la máa pín àmọ́ pé ogún tàǹpín gan nǹkan méjì wà tó yẹ ká yọ ńbẹ̀ tó bá já sí pé òkú bá ṣe wàsíyà kalẹ̀ tó bá ní wàsíyà á yọ wàsíyà kan tó pín ogún tí ò bá wá ní wàsíyà dénú wà wàsíyà ni wípé bá ṣe wà láyé sí a ní pọ́pátì tó pọ̀ àwọn èèyàn kan ń bẹ tí wọn ò lè jogún wa ọlọ́run èèyàn dá kan jogún wa nínú wọn òun ni ẹni tí èsè mọ̀lẹ́bí rárá àbí òbí wa tí wọ́n ṣe mùsùlùmí torí mùsùlùmí máa ń jogún mùsùlùmí àwa ní bàbá táwọn ti fèsì láàbùlẹ̀ wọn ò lè jogún wa lẹ́yìn ikú wa àmọ́ a lè ṣe wà síyà yìí pé a ti ń bá kú o ìdá kan ìdá mẹ́ta o kó máa jẹ́ ti bá mi Michael kó máa jẹ́ ti ti òun náà ni wà síyà yóò kọ́lẹ̀ so kótó èdè pé wọ́n á pín ogún wọ́n á wo wíìlì òfin tó kù bọ̀ kalẹ̀ tó bá ní wà sí àgbẹ̀ ìdákàndá mẹ́ta ó ti fi tọrẹ lójú ayé rẹ̀ àmọ́ ẹni tó fi tọrẹ fún òòlè láǹfààní ti àfilẹ́yìn ìgbà tó kù yẹn bá tó kú. òun náà tó fi tó wà sí àmì so irú ẹni yẹn nìyí tó máa fẹ́ pín ogún wọn ní sàmúlò ní wà sí yàwó wọn ní wà sí yàwó wọn ní ká mú dákàndá mẹ́ta dúkìá wọn wọ́n ní ká fún àwọn ọmọ aláìní a gbọ́dọ̀ yọ atópin ogún sẹ́pẹ́ òun fi ọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ ẹni ó fẹ́ nánú dúkìá ẹni lẹ́yìn ikú ẹ̀ wàsíyà yẹn ti di gbèsè lọ́rùn ó wá ku aṣọ gbogbo ètò ìsìnkú gbogbo ató lánàá ṣẹ̀ríà ni o gbèsè náà lọ́rùn òkú náà wọ́n á yọ náà kúrò mẹ́ wọ́n yọ kúrò bẹ́ẹ̀ dáadáa dáadáa òkú ìlànà ìṣẹ̀kalẹ̀ ìfá tó kù bá daṣọ kalẹ̀ tó sì kú bí daṣọ rẹ wà àgbọ̀dọ̀ lọ aṣọ mi àgbọ̀dọ̀ lọ aṣọ mi aṣọ mi làgbọ̀dọ̀ lò bẹ́ẹ̀ nígbà tí ìrìnàjò rẹ̀ lè ní gbogbo sí india Thank you ẹ̀bẹ̀ ni wọ́n lè ṣe wọ́n lè ṣe sọ́wọ́n ní tí ṣíkò tó máa jogún ẹ̀ ni ṣùgbọ́n láwọn tó máa jogún ẹ̀ wà ẹ̀ náà ní ìṣe ìṣù torí ẹ̀dá tíyàn tíyàn lágbọ̀ọ́yé dáadáa àwọn ọmọ òsì mọ̀ pé ókè ká dẹ́ kí bàbá wa kí wọ́n ṣiṣẹ́ bàbá wa ṣe wọ́n jẹ́ ogún wọn pé tó má ti fẹ́ pín ogún ní tí wọ́n bá ná fún níbi ìsìnkú bàbá tó ń yọ kúrò níbi bàbá tó kù ọ̀tá nìlá mọ́tò sí mẹ́rin wọ́n ó tà náà wọ́n ó là náà bàdé ṣe ẹ̀hẹ́n bàdé ṣe pínpín pẹ̀lú yọ. ká ní ká ní kàkún sí ti níyẹn ká ní kàkún sí títí pé tó kù bá ti dúró ká máa ní afẹ́ raṣọ àwọn la fẹ́ àwọn la ṣe kí ni àwọn la ṣe tó kù sí ní kápá òmu òmu. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله